nǹkan tí ò sọnù nítorí òun wá ayé ayé tó sì jẹ́ pé ayé ń sáré lọ tiẹ̀ ní bó o bá ṣe competition pẹ̀lú ayé tó lọ ń sáré báyé ṣe ń sáré ayé ò lè ní bírèkì ní tiẹ̀ torí bí ó ti mọ̀ lọ́nu àárò mọ ọ̀sán kan alẹ́ oṣù àárò báyé ṣe ń lọ yẹn kò sí bírèkì fún tó o bá lọ́jọ́ yìí ayé tó o sáré báyé ṣe sáré níbi tó bá ti tẹ kó o kó bírèkì tó o ní ní bírèkì kó o sì parun síbẹ̀. afa ni wá ní òun dúpẹ́ kóhun ìmọ̀ Islam kóhun tó mọ mùsùlùmí nítorí ìran díran ìwàkiwà níbẹ̀ lára mùsùlùmí mi tẹ̀sí nípa nínú Islam tó o bá fẹ́ wá rí Islam ṣe tí Islam ó fi hùn ẹ́ o ò lè rí lára ẹ̀dá kankan ju ara nìyẹn lọ. sallallahu alayhi wa sallam. lọ́nà wọn bá tó ṣẹ̀dá nìyẹn náà ṣe sọ nínú alukur'an tó fi parí rẹ̀ pé innaka ala kuluka adi. innaka ala kulkin adhim. gbogbo ìran ìwà dáadáa pátá parí láyé ẹ ní rí níbi kankan ara nàbì nìkan láti rí. tó o bá ti wá mú súnà nàbì ló kúkú dùn tó o mú àwòkọ́ṣe ànábì ló kúkú dùn báwo ló ṣe fẹ́ jẹ́ mùsùlùmí gidi tí wọ́n wàá rí ìsìláàmù lára ẹ̀ táwọn èèyàn ò fẹ́ ṣe gbogbo ẹni tó gba ìsìláàmù láyé ànábì kò sẹ́ tó gba ìsìláàmù nítorí ànábì mọ́ lọ́nkírun gbogbo gbà wọ́n gba ìsìláàmù nítorí ìwà ànábì tó bá jẹ́ pé gbogbo ìran ìwà burú pátá ọwọ́ ọ̀wọ́ tó péré ní mùsùlùmí náà ti ń bá báwo làwọn èèyàn ṣe fẹ́ rí ẹ tó sì fẹ́ gba ìsìláàmù látàrẹ. Allah. wọ́n ní yakọ́ nípa ayé ànábì. صلى الله عليه وسلم. ìyá ń wà wọ́n ṣẹ́gi ni wọ́n máa ń ṣẹ́gi ta wọ́n ti wá ṣẹ́gi wọ́n fẹ́ igi ọ̀hún ànábì wá wò pé ah ìyá igi tẹ́ fẹ́ gbé yìí pọ̀ níbo lẹ́ ń gbé lọ ìyá làwọn ń gbé lọ gbòòrò ni ànábì ní ẹ̀jẹ̀ ń bá yín gbé wọ́n ṣe jọ wá ń lọ nìyá ń kí ànábì ní mẹ́wàá ní mẹ́sàn-án mẹ́wàá ó ṣeun ó ṣeun ó ṣeun títí tànábì ti bá ìyá òun gbé kí n délé. ọwọ́ agbégidélé tán ìyá wọn sọ fún ànábì pé wo ó lọ́mọ kan o kán ló ṣe wọ̀lú yìí o tó o bá rí wọn gbàgbọ́ wọn ni wọ́n ń túlé ni o wọ́n ní máa ń dà wọn èèyàn ó ní máa ń dà àwọn èèyàn láàmú ni o kì í jẹ́ kọ́ ọmọ gbọ́ràn sí ìyàlẹ́nu ní máa ń ya àwọn òbí ni o ó sọ lóríṣiríṣi Muhammad lórúkọ rẹ̀. sallallahu alaihi wasallam. ànábì wa bí ìyálé tẹ dárúkọ yìí ṣe é mọ́ ìyá ló wọ̀n mo kàn ń gbúrò rẹ̀ ni ànábì ni Muhammad tẹ́ ẹ sọ̀hún èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. sallallahu alayhi wa ìyá wa ni ìwọ ni ó ṣe wá hùwà dáadáa tó tó yìí ìwà dáadáa tó wù yìí níbo ló ti rí oní ara ẹ̀sìn mi nìwà yìí wà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ ṣẹ̀sìn tí wọ́n ṣe ìyá wọn sì fẹ́ ní tí gba Islam wọ́n ní ọ̀sálà. kí ló wá kúta fẹ́ fi kọ́ra wa ju pé gbogbo ìran ìwà dáadáa náà ní kẹjẹ kọ́ máa ká mọ́ àwọn ọmọ mùsùlùmí lọ́wọ́ tọ́lọ́mbà ti gbé ọ̀gá torí àkàbà tiẹ̀ gùn tó o sì débẹ̀ yọ̀ ń torí ọlọ́run gbogbo ẹni tó bẹ́ẹ̀ má kàbá nìdání nígbà tí wọ́n ń gùn nítorí tí wọ́n bá di àkàbà yẹn mú nígbà tí wọ́n ń gùn yẹn ó ṣeé ṣe ibi tó ti gùn náà ẹ̀ ká kàbà yẹn fi kórè bọ́ àmọ́ àwọn tó bẹ́ẹ̀ dì í mú nígbà tó ń gun àkàbà yẹn ìgbà tí wọ́n jókè tán kí ló dé tó ìwọ náà bẹ̀rẹ̀ sí náwó sílẹ̀ kó bẹ̀rẹ̀ sí fún àwọn ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan kẹ́ jọ̀gùn kí gbogbo yín jọ gòkè àmọ́ ìwọ wá gòkè tán o wá gbàgbé gbogbo àwọn tó bẹ́ẹ̀ di àkàbà mú ọjọ́ tó bá jábọ́ àwọn tó lè di ọmú náà làwọn kan sì wà ń sàlẹ̀ wọn àmọ́ ọjọ́ tó bá jábọ́ nígbà tó bá ti gbá gbogbo wọn dànù ó jábọ́ wọn sì nílé ẹ̀ṣà àmọ́ tó o bá lẹ́mìí àti ipa gbogbo wọn náà gun àkàbà náà wọ́n lè má tó ẹni position tí wọ́n tó àmọ́ àwọn náà ti kúrò níbi tó wà tẹ́lẹ̀ wọ́n ti lift up díẹ̀ ọjọ́ tó o bá fẹ́ jábọ́ wọn ò ní jẹ́ o jábọ́ wọn ò bá rúkú sí ẹ pé ẹ sì dúró ń bẹ̀. àmọ́ èèyàn kan ò gbọ́dọ̀ sọ pé òun fẹ́ dúró sí position kan lọ títí láí nítorí tí wọ́n bá dúró sí position yẹn tí o múùbù kúrò ń bẹ̀ báwo lẹni tó wà ní ẹ̀yìn ẹ̀ tàbá ti wá nílé ayé lálejò a ní rí i pé gbogbo ẹni tí ń bọ̀ náà a gbọ́dọ̀ fún wọn láyè ṣé irú èèyàn tiẹ̀ níbi tí àgbájọ orí bá wà tó bá dárúkọ ọ̀rẹ́ rẹ kan pé oríire yẹn yẹ ṣé o máa ń o máa ń gbárùkù tí o tún sọ̀rọ̀ dáadáa ń pa ẹni àbí o fẹnu pa tiẹ̀ jẹ́ tí kọ́ńtrátì náà sì ní dọ́dọ̀ rẹ̀. gbogbo ìran ìwà dáadáa ní ń lára Ànábì sallallahu alayhi wa sallam. tí ìsìláàmù ẹ bá fẹ́ wá dùn mọ ìsìláàmù yìí lójú ẹ̀ so that tí ẹni tó bá pèrè ní mùsùlùmí tó bá ń wu yìí tí ò da nínú ìwà ò ní fi bú Islam. ìwọ ti mọ ìsìláàmù ló dán lójú yìí tó bá da nínú ìwà nù òun ìwọ máa wù kọ́nà mọ́sálá kò ní kálukú wa máa ṣe subahana rabbika rabbil izzati amma yasifun assalamu ala al-mursalin walhamdulillahi Alhaji wa Abdul Latif Adedimeji ha وينشأ الناشئ الفتيان منا على ما كان عوده أبوه إني سمعت مقالا قاله فطن في أضيق الوقت يأتي الله بالفرج أو يأتي الله بالفرج آه níbi tí ń ti ń wá ọlọ́run ní jẹ́ tán bẹ́ẹ̀. àmín. omi ọgbọ́n àtòyé tóluwa ti pọn sínú làákà yìí ọlọ́run má jẹ́ fọ́ dànù. àmín. wọlé abibi osela anabiwa muhammad. sallallahu alayhi wa sallam. mo wí lẹ́ẹ̀kan pé ẹni ayé ń wọ́ nìyí. masha allah. ẹni ayé ń ṣọ́ nìyí. allah. ẹni ayé ń fẹ́ sí nìyí. allah. mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá ti dénú lé ẹ̀mú báyẹ̀rù ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ọlọ́run ní jẹ́ ká yé ó mú yín o gbogbo ibi táyé ti ń fẹ́ yín ẹ̀ ká gbogbo mbẹ́ gbogbo ibi táyé ti ń ṣọ́ yín wọn ní rí yín mú la hawla wala quwwata ìwá tẹ́ ẹ wá yé wa sí lọ́dún tó lọ àti lọ́dún yìí èrè ibẹ̀ ẹ̀yin náà ti rí àlékún èrè òun ni kọ́lọ́run bá wa ṣe fún yín la hawla wala quwwa illa billahi al-aliyyil azim mo kí ìyá wa. billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم آمين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الفاتح الموهوب البركات لما سبق آمين ناصر الحق بالحق ولا عدا إلا صراطك المستقيم آمين وعلى آله حق قدره وانكرامه العظيم آمين أتاك بقواني صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آمين آه. ما بان النبي جيتوا له ẹ pariwo sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ó ṣe ń dùn bọ̀ tó o bá mọ̀ pé bí o sá nàbì ní gbogbo bí islam ṣe dùn fún ọ lẹ́ni ó lè má dùn fún ọ bẹ́ẹ̀ ah, ah, pariwo sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. èmi kì í ṣe oníwàásí. àwọn bàbá tó ní ọ̀rọ̀ gangan ti wà ń kalẹ̀ so níbi tí mo wà yìí láàrin ìṣẹ́jú márùn-ún ń sì jólẹ̀ àwọn bàbá tí wọ́n tún gbogbo ọ̀rọ̀ tó wọ́n ti wà ń kalẹ̀ àwọn àfa àtọmọ kí ó tọ́ gbọ́ yé wọ́n ti wà ń kalẹ̀ so actor abdulatif lateef ló kàn fẹ́ wí díẹ̀ yìí nítorí kò síbi tá a sọ ẹ̀sìn yìí sí ààrùn sórí náà títí tá a fi lọ bọ́lọ̀ mo kí gbogbo ìjókòó mo kí wa a kú oríire mo sì kí olótú òkú oríire bá a ti dìde tá gbárùkù tí ó ń ṣe nǹkan rẹ̀ yìí ayé ọmọ gbárùkù tàwa náà tàbá ń ṣe nǹkan rẹ̀. mo wá fi wòlíì ọlọ́run nì nítorí ọlá nàbì náà là ń jẹ. sallallahu alaihi wasallam. ànábì ló jẹ́ kí ìsìláàmù mú èèyàn. ọ̀jọ̀gbọ́n kan ní òun máa ń dúpẹ́ ní gbogbo ìgbà nítorí pé òun mọ Islam kóhun tó mọ mùsùlùmí. Allah Masha Allah bẹ́ẹ̀ yóò ni a tẹ ọ̀rọ̀ ni a takò ní a ka yà ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé.